adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó pa á mọ́ ọba tó lẹ̀mí wa ọba tó ní wa tó ní gbogbo tá a ní mo máa ń sọ ní ìgbà pé àánú la rí gbà ọ ọgbọ́n wa kọ́ wà láì ìmọ̀ wa tó bẹ́ẹ̀ lónìí àti àlọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run alààyè prophet michael ọlọ́run bẹ ìdásílẹ̀ ìjọ god defence ministry tó wà ní akínọdé ní ìlú èkó àti ní àdìyànnà wẹ́wẹ́ gẹ́gẹ́ bí ṣe wa àtúnwò nǹkan tí wọ́n á ti gbogbo ẹbí tara ojúlùmọ̀ ìwàsó á ní àǹfààní mo máa ń sọ ní pé nítorí èèyàn lọ́nà fi dá wòlíì tí wọ́n náà bá ti wá rí wòlíì tó ń gẹ́gẹ́ bí wòlíì rẹ̀ wọ́n náà máa ń fi àkóso bọ́ká tó wọ ní ìtìlọ ẹ jẹ́ kí wòlíì bá kí tó ń wà. mo kí gbogbo ojú tó ń wà ní orúkọ Jésù ní orúkọ Jésù ilẹ̀kùn àánú kò ṣí fún yín bẹ́ẹ̀ tí ń wò mí ohun tuntun tí ẹ ò lérò ní orúkọ Jésù kọ́nù kò ṣe nínú ayé yín Jésù òun ló lò wá. orúkọ Jésù lónìí ẹ ẹ bá yẹ mọ̀ pé ẹ ìjọba tuntun náà la wà wà èyí ló pé ọ̀sẹ̀ kan àti ọjọ́ kan tí ààrẹ wa tuntun ìyẹn president Bọ́lá Ahmed Tinubu tí wọ́n búra fún gẹ́gẹ́ bí ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún sixteenth president fún orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ẹ látìgbà náà sì ni kankan wọ́n yọ epo yọ epo epo tára ní one eighty ó four hundred kódà àwọn bìkan wà tó pé wọ́n ń tà ní seven hundred àwọn pàtó wá sọ àwọn tó máa ń kára wọ́n ní owó ògùn bíà ti di iye tó ń ta lítà ọtí báyìí náà ta lítà epo ẹ̀rẹ̀ rántí pé bàbá wa sọjọ́ láyé ìjọba àgbà táwọn èèyàn pariwo ní à ẹ̀yin tẹ̀lé ra ìgò ní báyìí kó lè tẹ̀ ń pariwo owó epo àti ìgò àti lítà epo ó ti di bákan náà báyìí so a wò pé owó bó ti ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni ààrẹ wa náà ti bẹ́ẹ̀ yin àwọn tó máa bá wọn ṣèjọba fún ọdún mẹ́rin gẹ́gẹ́ bí ìrìnjú ọlọ́run gẹ́gẹ́ bí ìrísí ọlọ́run kí ni ọlọ́run sọ fún yín kí lẹ ìmọ̀ràn lẹ́fẹ́ gbàjọba àti gbogbo tó ń lọ nǹkan ti wọ́n owó mọ́tò táwọn wọ̀ ní two hundred sí four hundred ọ̀nà la fẹ́ gbà ìbò la fẹ́ gbé gbélé ìjà sí gẹ́gẹ́ bí ìrìnsẹ̀ ọlọ́run kí ni ẹ̀mí wọn. ẹ ṣe olóòtú ẹ̀mí mímọ́ náà lọ́lọ́run ni a máa sá sí abẹ́ lórí ọ̀rọ̀ kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ gbogbo ojú tó ń gbọ́ tó ń rí tó ń gbọ́ mi ojú tó ń rí mi káàánú ọlọ́run kó wá yé rí ẹ ṣe rí lórí kí la fẹ́ ṣe <laughs> kò tí ì yé mi láti mọ nǹkan tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ tí mo rán ní kan máa gba ìjọba nítorí pé ọba tó bá jẹ tìlú bá tòrò bàbá orúkọ ẹ̀ ò ní parẹ́ ọba tó bá dẹ̀ tún jẹ tó bá rí bákan orúkọ ní parẹ́ àti pé ẹ sọ pé sixteen tẹ́ ẹ bá rí nǹkan tó ń pè sixteen agbára ńlá ni bàbá tẹ́ ẹ bá wo bọ́tìnì ojú fóònù yín ẹ kà òye yín ẹ bá ní sixteen jẹ́ nǹkan kan tí mo sọ yìí àmì sixteen agbára ńlá ni ṣùgbọ́n seventeen ju sixteen lọ bẹ́ẹ̀ ni màá sọ nísìnyí now irun rẹ̀ ṣetán láti ṣẹlẹ̀ mo ti fẹ́ kàn sọ fún gbogbo ọmọ nàìjíríà ń tẹ́ bá ń pa sùúrù nísìn àdúrà la nídìí nítorí pé ire ń pọ̀ ní nàìjíríà fún two hundred and one years lọ́lọ́run máa fi tún nàìjíríà ṣe gbogbo orílẹ̀-èdè àgbáyé pátá wọ́n máa tẹríba fún olúwa ní nàìjíríà yìí ṣùgbọ́n àsìkò yẹn kù díẹ̀ nǹkan tí wọ́n á fẹ́ sọ nítorí pé eh, àtàrókòrò wọnú àdó kò lè mú ọmọ ẹ̀ wọ irú ẹ̀yin tó jẹ́ pé atakoro tọ́lọ́ tẹ̀tì takoro tẹ̀tì di president tẹ̀tì takoro tẹ̀tì di governor minister ambassador now ẹ máa rántí pé ẹ bímọ sílẹ̀ gbogbo nǹkan tíyàn fẹ́ jẹ láyé torí pé kórúkọ má bàjẹ́ ni torúkọ bá dẹ̀ ti bàjẹ́ kò sí bó ṣe fẹ́ ṣe mọ́ ntọ́ máa fi sọ̀kù mọ́ lu ọmọ yín lẹ́yìn ọ̀la ń níbo ló ń bọ̀ kò ń ṣe bí bàbá ẹ̀ ló ba ìlú jẹ́ títí dìsìn kéèyàn ṣọ́ra fún kò yẹ yín sìn nítorí pé èní yóò tó nǹkan kan ọ̀la ju èní lọ àti pé ẹ púùfù ẹ̀ bàbá tí ọ́fíìsì ò bá ju ènìyàn lọ èèyàn á kọ̀ǹtró gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì ẹ púùfù pé lóòótọ́ lóòótọ́ ẹ wọ̀ ẹni tí ó fẹ́ wà nídìí oyè tẹ́ ẹ bá rí tíyàn bá wà lọ́fíìsì kan tó ń ṣe gbogbo ẹgbàgbà bóun ṣe lè ṣe tí ò sọ ọgbọ́n ọlọ́run kalẹ̀ bíbélì sọ pé tí kò bá sí ọgbọ́n fún ènìyàn kó béèrè lọ́wọ́ ọlọ́run kẹ́ ẹ kúkú béèrè lọ́wọ́ ọlọ́run ọgbọ́n téèyàn ò fi ṣe kan yẹn kí èèyàn má ṣe ní mọ́tàrẹ́ àbí pé kí Mr President kó má jẹ́ kí àwọn olóyè ẹ̀ kan darí ẹ̀ kó fojú re wo gbogbo mẹ̀kúnnù kó fojú wò pé àwọn mẹ̀kúnnù yìí olóyè òun yìí náà rí ṣùgbọ́n tí bàbá ń pé wa yìí ọlọ́run ló gbé wa débẹ̀ àwa la ní àsìkò yìí àbí tàwọn ọmọ ẹgbẹ́ yìí ipò wa ni ọlọ́run ló yàn wá àbí nǹkan tí mo fẹ́ mi pé ipò wa ló yàn wá àṣelàálà tá a fi débẹ̀ ni ọlọ́run mọ̀ pé a máa di kí onítọ̀hún ò ní lè ṣe rere o ìwọ ló represent ọlọ́run ní ayé lórí gbogbo àwọn èèyàn yìí kí ló máa ṣe ọlọ́run ń ṣàánú èèyàn burúkú ọlọ́run ń ṣàánú èèyàn rere tó bá rọ̀jò ẹ̀ èèyàn rere á gbèjò èèyàn burúkú á gbèjò béèyàn gbẹ́lẹ̀ á kan mi nù kó wá wò pé irú ọ̀rọ̀ epo tó ń le tó ń le tó ń le yìí tó bá rí ọgbọ́n dá sí kọ́ máa gbà ah, ẹ gbèsè ti wà ńlẹ̀ èmi náà máa jẹ tèmi kí tó lọ lágbájá jẹ tiẹ̀ wọ́n wọ́n discover owó kan wọ́n discover owó kan àrùn kan tó fowó ẹ ṣe ẹ àdẹ̀dẹ̀ bí gbogbo ẹ̀ wì ẹ kìíní kan nítorí náà èmi náà gbà tẹ̀ èrò owó tá a máa discover this time so epo tẹ́ ẹ tún wá ta tún ṣe kínní kò sí now ṣé two thousand five tí mo fi repo yẹn tí mo fi ṣe program ṣé nínú church yẹn níjọ́ yẹn ṣó possible kéèyàn rí two thousand five nígbà mi báwo ni program mi ṣe fẹ́ ṣe so táwọn bá wo bọ́fíìsì àwọn ṣe wà táwọn ní billion, billion, bílíọ̀n tírílíọ̀n bílíọ̀n tí owó kékeré ò jọ wọn lójú kọ́ máa wo ẹni tó jẹ́ pé pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe léde kò rí one thousand kọ́ máa wo ẹni tó ń fi ẹ̀rọ lọ́ta tó jẹ́ pé kò sí ná ẹ̀ fún wa níná ẹ̀ jẹ̀jẹ̀ president in fact kọ́ máa kọ̀ sọ pé èèyàn yájú ságbà ẹ̀ fún wa ní iná ẹ̀ jẹ̀ sọ pé ẹ̀ jẹ́ president àwọn kan wà wọ́n ń sọ pé mẹ̀kánù mẹ̀kánù jẹnẹrétọ̀ àwọn làwọn fi owó làwọn fi dí ìlú kan lójú kó máa ṣe nítorí ẹ̀ nítorí wọ́n ti ní owó gbogbo mẹ̀kúnnù máa jìyà fún ẹ̀yin tẹ́ ẹ̀ wá bọ́ síbẹ̀ ẹ̀ wò pé irọ́ o èmi jẹ́ ti mẹ̀kúnnù mo gbọ́dọ̀ ṣe rere ni fún àwọn mẹ̀kúnnù bí náà ṣe máa wà kó máa wà ẹ máa rántí ẹni tó ń lọ ta ẹ máa rántí ìgbà tẹ́yìn náà jẹ́ kankan kó tó di pé di tàùsàníà mílíọ̀níà bílíọ̀níà tírílíọ̀níà tẹwà nísìn ẹ máa rántí bó ṣe lé sí ẹ jáde ẹ jáde kẹ́ ẹ fẹsẹ̀ rìn kẹ́ẹ̀wù báwọn èèyàn ṣe ń sọ́fà ní bọ́sítọ̀ nítorí owó epo ibi tí wọ́n máa jáde nísìn tó máa ná two thousand tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gocom bẹ́ẹ̀ ni owó òṣìṣẹ́ òde lé sí òṣìṣẹ́ ń fi thirty thousand wọ mọ́tò lọ sẹ́kọ̀ọ́ ibi tó ti ríṣẹ́ nìyẹn láàrin oṣù ó ń gba seventy thousand ẹ̀ẹ́sà báwo ló ṣe fẹ́ ṣe ó bímọ méjì ọmọ máa lọ sí skul náà ọmọ máa jẹun ìyàwó máa jẹun ìlú ń bàjẹ́ lọ ẹjọ́ ẹ fìlì ẹ̀ kẹ ẹ ẹ tẹ ẹ bá rí kínní ẹ bá mi send yes mr president a now president kó fìlì ọ̀rọ̀ mi kó wò ó pé ìkan nínú àwọn mẹ̀kúnnù ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí torí mo mọ̀ pé tèmi tiẹ̀ tún sì dájú tẹlòmíì lọ ẹlòmíì ò caiu. kò ń ṣe pámánẹ́ǹtì o jẹ́ sọ fún ẹ tó o bá dìde ọmọ ẹ máa jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àti pé ẹ̀mí mímọ́ ń lérí ìpẹ́nikẹ́ni tó fi orílẹ̀-èdè rẹ̀ kú ó máa jìyà by system téèyàn bá ṣe tó jẹ kó ṣe ó ń forílẹ̀-èdè ẹ̀ o mo fẹ́ fẹ́ dẹ̀ proof office tẹ̀ wà yẹn pé orí ìjókòó yìí mo tó tán láti wà ń bẹ̀ ìdí nìyẹn kárí nǹkan tó máa dẹ̀mẹ̀kún kún ara ẹ jẹ́ kó oúnjẹ pọ̀ ń lò ẹ jẹ́ kí iná wà gbogbo àwọn tán tí wọ́n ń wà nídìí iná tí ò jẹ́ kí iná wà ẹ tú wọn láti rí gbogbo wọn ti darúgbó irú owó tó ti rí yẹn náà kan lò fáwọn ọmọ wọn ẹ tú wọn láti rí síta ẹ jẹ́ kí gbogbo ẹ̀ dáhùn ká tutù kẹ́ ẹ dúró lórí òdodo kẹ́ ẹ wá wò bọ́dọ̀ ṣe máa gbọ́ ti yín ẹ ṣetán láti kú forílẹ̀-èdè nítorí pé ilẹ̀ wà ń bẹ̀ ẹ má ṣetán láti sọ pé iná fẹ́ kó ti yín dandan máa kó tèmi mo náwó sí i ẹ lè náwó sí o ẹ rántí pé ń dàkọ ẹ̀ ní one million lákàntì o ẹ ti ní tírílíọ̀nù nísìn o bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ́ ẹ bá kú ní àárọ̀ yìí kó tó dọ̀sán wọn ò lè fi one thousand sínú pósí yín bọ́n bá try tán bá fi one million sínú pósí yín àwọn èèyàn afọ́pósí yẹn kẹfọ́ ọlọ́pàá síbẹ̀ wọn á kó lọ fún díẹ̀ yìí ẹ lè gbowó lọ sọ́run wọn ò dẹ̀ kí ń ná owó nàìjíríà níjọba ọlọ́run kẹ́yà gbọ́ fún gbogbo eléyìí ẹ̀rù nípìwàdà kẹ́ ẹ tún nǹkan láti ṣe ẹ ṣàánú orílẹ̀-èdè yìí jẹ́ kó sọ nípa ti pé ẹ̀yin lẹ tún orílẹ̀-èdè ṣe nǹkan tèmi fẹ́ kẹ́ mọ̀ ẹ gbàgbé owó ẹ gba ẹ gba iyì tó wà nínú àwọn tó máa tún orílẹ̀-èdè ṣe kí orúkọ yín kó di mímọ̀ ká pè yín pé bàbá wa ọmọ tẹ́ ẹ̀ bí kó pè yín bàbá ọmọ tí ò ṣe pé ilẹ̀ bí ẹ jẹ́ kó pè yín bàbá bàbá wa ká sọ pé bàbá wa ló wà ń bẹ́ẹ̀ ẹ gbàgbé pé yíbò ni yorùbá ni haúsá ni ẹ ti wà ń bẹ̀ ẹ jẹ́ ká pè yín bàbá kínú afọ́jú kó dùn àdìtí kínú ẹ̀ dùn ẹni tó jẹ́ pé ó ń ṣe làálàá láti jẹun ẹ wo gbogbo nàìjíríà very beautiful people gbogbo wọn ti hungry nípa iṣẹ́ iṣẹ́ àwọn ọmọ ti yín nìkan ẹ lè jọ jókòó sí nàìjíríà amẹ́ríkà london dubai lẹ máa ma lọ ra létí òyìnbó tóyìnbó kan tí ó lè lò tẹ máa ma lọ ra ẹ ronú sí o bẹ́ẹ̀ ni ẹ ronú sí o ńgbẹ̀ bá tún kọ́lé kan sẹ́yìn sínú gbòjẹ̀bù àbí kínní kan lẹ́yìn máa tà ní tẹ́tẹ́ mílíọ̀n fifty fifty mílíọ̀n ẹ wọlé tálíkà tẹ́ máa ṣe rúmà ní palọ̀ self contained tẹ́ máa pè ní bíi ten thousand lóṣù pé èmi lágbájá sọ̀rọ̀ ọmọ mi kọ́nà ọmọ mi ni fún díẹ̀ yìí níṣẹ́ wọn ní amẹ́ríkà wọn níṣẹ́ wọn ń sá káàkiri lórí orílẹ̀-èdè kò ń sípò òun yẹn náà tu ẹlòmíì lára ṣùgbọ́n ń gbàtẹ́ pé orílẹ̀-èdè orílẹ̀-èdè giant of Africa ó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù ọgbọ́n ìmọ̀ àti òye mi gbàdúrà fún yín ní ìyẹn ní stop láti máa gbàdúrà fún yín ẹni tọ́lọ́run bá ti yàn kó wà mẹ́ ọgbọ́n ìmọ̀ àti iye lọ́run àgbè wọ̀nyí ẹ̀mí ìrònú kúrẹ́dá lọ́run àgbè wọ̀nyí sí èèyàn yẹn ògo yín á dẹ̀ buyọ̀ ọ̀nà yín á là ẹ ó dìde ẹ ó dìde ẹ má jẹ́ kó jẹ́ pé tá a bá ṣe tán ẹ máa kú òbẹ́ náà ni a máa máa sọ àwọn wo àwọn wo téèyàn bá jẹ́rú èmi ò lè sọ bẹ́ẹ̀ o tí mi ní kọ́ anything so fún díẹ̀ yìí ẹ jẹ́ á pọ́n yín lé ọlọ́run á dẹ̀ pọ́n yín lé ní orúkọ jésù kristi olúwa wa now èmi prophet program kan forty one days tọ́lọ́run gbé kalẹ̀ fún wa orí òkè forty one days mo invite gbogbo ẹnikẹ́ni tó bá máa wá láago méje láàárọ̀ títí di aago bí aago mẹ́sàn-án àbọ̀ a máa fix ìjọ gbogbo yín náà lè máa gbọ́ ní akíọ̀dé ní nọ́mbà eight ọmọbọ̀gẹ̀ ní akíọ̀dé ibikíbi tó bá ti ń bọ̀ kò ní ṣe rárá òdòdó bága bọ́lẹ̀ lákíọ̀dé ẹ̀rín gbogbo ẹnikẹ́ni tẹ̀lé bá dẹ̀ fẹ́ lò àdúrà ẹ pè mí màá gbàdúrà fún yín ẹ ó rògbò lò jésù lọ àwọn. nọ́mbà wo ni àwọn èèyàn lè pè sí náà fẹ́ẹ́. ẹ pè mí sí nọ́mbà yẹn ṣé ẹ pè mí sí zero seven zero three six zero three seven eh, three eight seven five seven ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí zero seven zero three six zero three eight seven five seven àti whatsapp nọ́mbà mi zero nine one three five six four two zero five seven dọ́lẹ̀ kan sí zero nine one three five six four two zero five seven nàìjíríà máa dára jésù gbà wá. àmì àmì nàìjíríà máa dára ọ̀rọ̀ lẹ́tí bọ́lá tẹnu wòlíì yẹn ìjọba wa ẹ̀yin náà ẹ̀jẹ̀ àwọn oníṣẹ́ tí wòlíì sọ nàìjíríà dára nàìjíríà ilẹ̀ ọlọ́ra wọn ni ká má sì pé mi náà ìjọba ti jí ká má sọ pé nàìjíríà dára ká má ní àkọlé dá mọ́ nàìjíríà ó dára lágbọ̀rọ̀ lọ́hùn àtúndọ̀nà lásìkò yìí àwọn aláàmọ̀ wá ẹ̀yin náà máa bá ẹ̀yin ò kú àánú ò kú kìnnìkan ló ṣe kàǹkà lọ́rẹ̀ gbogbo wa ó dàbọ̀.